mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká olórin fújì àti máyégún ilẹ̀ yorùbá king wàsíù àyìndé màṣá kú oríire àṣeyọrí ti ilé ìtura rẹ̀ tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣí orí ìtàkùn ayélujára k1 the ultimate ni wọ́n gbé fọ́nrán ilé ìtura àrágbá yamuyamu ọ̀hún sí tí wọ́n sì pè ní máyégún royal resort ẹ wò díẹ̀ nínú fọ́nrán náà. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án pẹ̀lú bí owó náírà ti di ọ̀wọ́n gógó lórílẹ̀‐èdè yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà sì ń la nǹkan kọjá síbẹ̀ àwọn ènìyàn sì fi ìfẹ́ wọn hàn sí gbajúgbajà olórin ẹ̀mí tọ́pẹ́ àlàbí fún ti ètò èèyàn lọ́dọọdún rẹ̀ eléyìí tí ó máa ń ṣe tí ó pè ní praise the almighty eléyìí tí ó wáyé lánàá òde yìí tọ́pẹ́ àlàbí àti àwọn olórin ẹ̀mí tó fìwé pé gbogbo ni wọ́n yin nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òjíṣẹ́ olúwa bishop david oyedepo ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí bí ohun gbogbo ti ń lọ sí lórílẹ̀‐èdè nàìjíríà wípé orílẹ̀‐èdè yìí kì í ṣe ọjà títà tí wọ́n gbé sí orí igbá ó tẹ̀síwájú wípé ìdásí ní kankan ló gbọ́dọ̀ ṣẹlẹ̀ láti sọ orílẹ̀‐èdè nàìjíríà jí ó sì gba àwọn ènìyàn nímọ̀ràn láti lo ìdìbò ọ̀sẹ̀ yìí fi yan adarí rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òye ti ń fojú hàn wípé ètò ààbò tó péye yóò wà fún ẹ̀mí àti dúkìá ní orílẹ̀ nàìjíríà b bí ètò ìdìbò ti ń súnmọ́ tílé àti bí àwọn ẹ̀ṣọ́ ológun ti ń wà káàkiri àwọn ìpínlẹ̀ ọ̀pọ̀ ọkọ̀ àwọn ológun ni wọ́n ti kó wọlé tí àwọn ènìyàn sì ń rí wọn ní tòrótìbú àwọn ìpínlẹ̀ káàkiri bí fọ́nrán fídíò yìí ti ń gba orí ìtàkùn ayélujára ó ní ó ń fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà balẹ̀ wípé ohun gbogbo yóò bọ̀ sípò lásìkò ìdìbò náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà alájọta kóra òbídì tí ó ti ní ìtúká nínú ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ títẹ́lẹ̀ ni ó ti ní ìfẹ́ rẹ̀ tuntun bí ó ti fi fọ́nrán fídíò Rubio ṣe àlàyé eléyìí ní ṣókí sórí ìtàkùn ayélujára rẹ̀ Kora Obidi ló ṣàfihàn Austin Seko gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ tuntun tó sì kọ sórí ìtàkùn ayélujára wípé ẹ máa tó ríran wò láìpẹ́. Is Kora taken by Jesus Christ? Find out in nine days time link in bio. It's the blood of Jesus all over Korah ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún aya gbajúgbajà olórin Délé Táíwò tí ó tún jẹ́ ẹ̀gbọ́n sí olórin Vector ìyẹn Ṣọlá Vibrator ló ti fi ẹ̀bùn rẹ̀ kan hàn fáwọn olólùfẹ́ rẹ̀ bí ó ti ń lu ìlú omele sakara eléyìí tí wọ́n ń pè ní chord níbi ayẹyẹ kan ó ṣe fọ́nrán eléyìí láti jẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ wípé kì í ṣe ẹ̀bùn orin nìkan lòun ní òun tún mọ ìlú yìí lù bákan náà ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. ẹ̀jẹ̀ yẹn ṣe é mo bí pásítọ̀ ẹ̀ṣẹ̀ náà Thank you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ń kí àwọn ìdílé adégbòdù twins wípé wọ́n kó ara fẹ́ra ku ẹ̀gbọ́n wọn olúbùkọ́lá adégbòdù tí ó ré ìwàlẹ̀ àṣà nílọ́lọ́ yìí ní ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlógún oṣù yìí tí wọ́n sì sin ní ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kejì yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí gbogbo sì ń kí lórí ìtàkùn ayélujára wípé àǹtí bùkọ́lá àwọn kò mọ̀ wípé ẹ ó lọ ní dédé àsìkò yìí wípé kí olódùmarè kó dẹlẹ̀ fún wọn ọ̀rọ̀ yìí àti àwọn àdúrà lọ́rọ̀ lọ́kànjọ̀kan ni àwọn olólùfẹ́ wọn gbogbo ń kọ sórí ìtàkùn ayélujára láti kí àwọn gbajúgbajà olórin ẹ̀mí adégbòdù twins pé wọ́n kó ara fẹ́ra kù ẹni rè tó lọ. àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ní tẹlifíṣàn Orísun sọ wípé ẹ kó ara fẹ́ra kù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn olùlò ìtàkùn ayélujára ni wọ́n ti ń fi èrò wọn hàn bí wọ́n ti rí gbajúgbajà olórin Tiwa Savage tí ó ń bá ìlú mọ̀ọ́ká òṣèré ilẹ̀ Amẹ́ríkà Jamie Foxx ṣeré ní ìlú London àwọn olólùfẹ́ akọrin Ọmọlé ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé Tiwa Savage ń fojú Ọmọlé gbolẹ̀ bí ó ti fi ọkùnrin mìíràn hàn lórí ìtàkùn ayélujára bí a kò bá sì gbàgbé wípé kì í ṣe ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin ẹ̀mí ni Abel ọmọ Dòsùnmú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Mega nine ló ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn láti ṣe gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ lásìkò ìdìbò eléyìí tí ó ń bọ̀ yìí Abel Dòsùnmú ló ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn yìí wípé ìdìbò ò ní kí wọ́n dì kí wọ́n má ṣe dira ogun kí wọ́n má ṣe fa wàhálà kí wọ́n sì má ṣe ṣe ohun tí yóò ta epo sí àlà orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àmọ̀ràn wípé kí olúkúlùkù rí dájú wípé wọ́n wà ní ààbò tó péye níbi tí kò wà wọ́n bá wà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà olórin ẹ̀mí Lánrè Tẹríba àtòrìṣe ló ti sọ wípé ojúṣe gbogbo ènìyàn ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti tẹ orílẹ̀-èdè yìí síwájú ọ̀rọ̀ yìí ló sọ látàrí fọ́nrán fídíò rẹ̀ kan eléyìí tí ó gba orí ìtàkùn ayélujára kankan kan lásìkò tí ó ń darí ọkọ̀ tó sì ń pẹ̀tù sí àwọn tí wọ́n jẹ́ olùfẹ̀hónú hàn nítorí àìsí owó náírà ní báyìí bí àwọn ènìyàn ti ń sọ̀rọ̀ òun lórí ìtàkùn ayélujára wípé ìwọ tó jẹ́ ìlú mọ̀ọ́ká ló tún fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ wá sí ojú pópó tó sì ń dáwọ́ lóhùn wípé jíjẹ́ ìlú mọ̀ọ́ká kò sọ ènìyàn di ẹni tí kò ní mọ ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó sì gbà wọ́n nímọ̀ràn wípé ojúṣe gbogbo wa ni gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí láti so orílẹ̀-èdè nàìjíríà síwájú àti síwájú sí i. ṣó ti pẹ́ tó bá dogun tó bá dìjà kí nàìjíríà ó tó dání kò tiẹ̀ yé mi mọ́. ẹgbẹ́jọ́ tó àmì dùn lọ́pọ̀ lọ́wọ́.